بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته هذا ساج صريح السنة للإمام التباري رحمه الله تعالى كما ذكر في قصة أفهم في سنسي أو سلة من قصة سي má jókòó sẹ́yìn hankọ́ nítorí orí táà kan ló ń gbọ́wọ́ lọ́wọ́ táà ní tíra yìí tíra yìí pọ̀ gan tí mò ń rí mi lọ kí ló tún dé àwọn kan tún gbọ́wọ́ lọ́wọ́ náà ni títa ni um, àwọn kan tún gbọ́wọ́ lọ́wọ́ náà. صريح الصدنة للإمام التبري رحمه الله تعالى التي أجاي في سنسي أو حوادث أو سلة تنسي فلورا عقيدة تي أو يوين وايلوريا تفعى في سنة أريد قلون كتي أولاري ومعنى القول في الاسم هو المسمى أم هو غير المسمى غير بلي كل هذا ọ̀rọ̀ nípa orúkọ lórúkọ dára fi pèèyàn sọ́ńtọ̀ ọ̀hún أم هو غير المسمى àbí kìí sóhun ní قال المؤلف رحمه الله تعالى وعمل القول في الفاظ العمداد بالقرآن wàlà azàrọ̀ fìhì màdàmù. síbẹ̀ yẹn la fẹ́ kà ẹ̀kẹ́ ajá sí pé alqawlu fi alfaazi al-ibaadi alqawlu fi alfaazi al-ibaadi ọ̀rọ̀ nípa gbólóhùn àwọn ẹ̀dá. Thank you. nípa gbólóhùn àwọn èèyàn nípa àlùkò àmì náà àwọn ọ̀rọ̀ tó dá fàǹfà lẹ́nu. sọ ṣé gbólóhùn dàwí ṣe kùránì ni àbí gbólóhùn ọ̀nà iṣẹ́ dání gbólóhùn tá a fi ka kùránì iṣẹ́ dání àbí kùránì ló ti dì ńgbà tá a fi kà á yẹn. فما في فيسوسيك وأما القول آه، يرى وأما القول في في ألفاظ العباد بالقرآن يرى نطاع بنويدا بلال القرآن فلا أثر فيه نعم. علمه عن نعم. صحابه مضى ولا تعبد ولا عن تعبد قضى فلا أثر فيه kò sórí kàkà tó ti pa àmà à ń sàhábì yìí mọ́tọ́ látọ̀dọ̀ sàábì kan tó ti lọ tí wọ́n ti rú àríyànjiyàn ni ọ̀dọ̀ tàbí ayé ńkọ́dọ̀ ọ̀dọ̀ sí tàbí nǹkan tó mú dájọ́ ọdún rẹ̀ wá. ilẹ̀ anam ìkọ́lù yìí ẹ̀rọ̀nà ó ṣìfà ó tóní àyàfi ẹni tó já sí pé ń bẹ nínú àfọ̀rọ̀ tó wá lọ́tọ̀dọ̀ ẹni tó ti pẹ́ wà nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́gá náà wò rírọ̀rọ̀ wọ́n ṣe fáàwò àti ìwòsàn ìwòsàn wà nínú ọ̀rọ̀ rẹ̀ rahmatulahi rahmatulahi alayhi wa diwanuhu wa fi ibbaacihi rushdu walhuda náwó ọlọ́run kọ́ bá nìkan àti pé ìyọ́nú ọlọ́run kọ́ máa jẹ tiẹ̀ kasi tẹ̀lé àfọwọ́sọdọ̀ wà mẹ́ àlẹ́kọ́dà ìmọ̀nà bẹ́ẹ̀ ومن يقول قوله لدينا لدينا مقام قول الأئمة الأولى أني أتنتو سيكو بلون للي دولة دوانيكو ọ̀rọ̀ gbogbo àwọn aṣáájú àkọ́kọ́ hmm. ọ̀rọ̀ ẹni tó fẹ́ ròyìn lẹ́fẹ́ gbọ́ yìí o ẹni tó fẹ́ ròyìn tó ní ọ̀rọ̀ àti ìwòsàn ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ títẹ̀lé ìmọ̀nà wà ń bẹ ọ̀rọ̀ rẹ̀ sì níyì ó dó nípò gbogbo ọ̀rọ̀ gbogbo àwọn ìmọ̀ tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ ta ló ń tọ̀ mọ́. Al-Imam al-Muqtada Abi Abdullah. wọ́n tó ròyìn wọn lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni pé Al-Imam al-Muqtada aṣáájú tí gbogbo èèyàn yọ́nú sí kódà èèyàn eh, lórí àwọn níbí dàgbà ta ló ń tọ̀ bàbá abdullahi ni ahmed bin muhammed bin muhammed ahmed eh, ọmọ muhammed ọmọ muhammed nígbà láti rí i pé àṣẹ tí bàbá bàbá àbí bàbá ó làwọn jẹ́ bàbá tẹ̀wàá bàbá gbajúmọ̀ sí kọrin òsì bàjẹ́ ó lè má jẹ́ kọrin ó lè má jẹ́ kọrin kò sí ohun tó burú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àtọ́fín pé ìmáàmù olùtẹ́lẹ̀ àtẹ́lẹ̀ àìsè ọ̀kẹ́ sọkùnrin níjẹ́ bẹ́ẹ̀ obìnrin tó gbajúmọ̀ nù rẹ̀ wọn ni òun tẹ́lẹ̀ àná ọ̀nà ẹlẹ́jì kan lẹ́nu ọ̀fẹ́ tó bàbá kẹrin sí karùn náà abẹ́ fámìlì kẹrin sí karùn ibi kẹrin sí karùn lẹ́nu ọ̀fẹ́ tó bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ kò burú so sálàfù sí wà fún ọ wà fún ọ lára níbi sallallahu alaihi wasallam tanabi sallallahu alaihi wasallam náà ròyìn ara ẹ̀ pé ananabi yóò là kẹ́rin anabunu abdulmutalib anabi ni ní tí ò ní rọ́nú èmi sì jẹ́ ọmọ abdulmutalib abdulmutalib lọ́ba nàbí bàbá bàbá rẹ̀ nìyẹn sọtọ́rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹni tó ṣe pé ọ̀rọ̀ ti ẹnìkan ṣe déédéé gbogbo àwọn ọ̀rọ̀ àìmọ̀ àkọ́kọ́ àwọn tí ṣe àbá ahmed muhammed. محمد فإن أبا إسماعيل فإن أبا إسماعيل الترمذي هنا شريع بابا إسماعيل الترمذي حدثني حدثني قال سمعت أبا عبد الله آه. أحمد بن أحمد بن يحول أني مضى في أحمد ومحمد في صباي سيري بابا دي وقال يجيك كيف تنسوا كواو تعلموا àbá rọrọ kan tá a mú alọ́dọ̀ sọ̀hábí àbí tábìrín kò sí tábí ò dẹ̀ mú dájọ́ kan wá tí ì bá tẹni tí ọ̀rọ̀ wà nú ọ̀rọ̀ rẹ̀ ìwòsàn wà nú ọ̀rọ̀ rẹ̀ ìmọ̀nà wà nú títẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ sì ní lọ́dọ̀ gbogbo onísúnà báyìí à ó tó gbogbo ọ̀rọ̀ àwọn aṣáájú ẹ̀sìn wọn ni imam ahmed yẹn afa ni mo gbọ́ bàbá abdullahi ti ṣe ahmed muhammed rahimahullah tí ń sọ báyìí pé. jàmíyà ó ní ẹja sọ fún wa alamudiyya kọ́ máa sọ pé gbólóhùn mi tí mo fi ké kúránì yìí makhluk ọka sọ́bí ìsìnàrọ̀ bíkà àlà délẹ̀ àwọn arígbólóhùn mi bìrìkọ̀ àn tí mo fi ké súra yìí makhluk ẹ̀dá ni ìṣesí àwọn jáàmù ni jahmiya kí ló fi jẹ́ bẹ́ẹ̀ lèkọ́ọ̀lìláhi lèkọ́ọ̀lìláhi jálásmuhu nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba àlekè ọlá tó fi pé èkó ẹ̀ tóbi gan-an ọba dọ́là ní hàtà yasma àkàlà mọ̀nà tí ó fi gbọ́rọ̀ lọ. ṣé ọgbà pé láwọn yẹn màkìlókò èèyàn kan fẹ́ ka ọ̀rọ̀ ọlọ́run yẹn ṣé kìí sì ṣe gbólóhùn ló máa fi wí jáde àdáhùn mọ́ ni sòtòrí bẹ́ẹ̀ fàmí mọ̀ ẹ̀yà símá ẹ wò léèrè ọ̀dọ́ ta ni ó ti gbọ́ kiri ẹ̀ ṣé kìí sọ́dọ̀ èèyàn ṣé kìí ṣe gbólóhùn ló máa fi ka kọ̀ọ̀rọ̀ yẹn nítorí bẹ́ẹ̀ láwùjọ kàbílù kò àmì zẹ́yìrú màlúù ọ̀pẹ̀lú. لأنك تقرأ القرآن القرآن لو كاكي سيدا ولا قول أبا ثم سمعت جماعة من أصحابنا لا أحفظ أسماءهم يذكرون كان يقول قل مضبع وجماعة كما ويوا إنه هو لقوان سوري táwọn náà tó sọ pọ́lọ̀ yẹn wá látọ̀dọ̀ alimami ahmed rahimahullahu ta'ala pé máa ń sọ báyìí pé lábùdí makhlọ ọlẹ́ ní tó bẹ wí jáde lẹ́nu kpóró gbólóhùn mi tí mo fi ké kuraani yìí ẹ̀dá ni fàfúwá jahmiyun àwọn ọmọ lẹ́yìn jahmi ni tí wọ́n ń ta kùrù ní ọlọ́run kọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀ má sọ kọ́lọ́run sọ̀rọ̀ mọ́ sí pẹ̀lú lẹ́tà ló fi sọ̀rọ̀ àbóhùn ẹ̀fẹ́ fọlọ́run wéèyàn ni àwọn ọmọlẹ́yìn já fọwọ́ rẹ́rù màkùlọ̀ fọwọ́ ọmọ bẹ́ẹ̀dẹ̀ ẹni ọba sọ wípé èyí fẹ̀dà ó ń bí dé àdúlọ̀ náà ọmọ nǹkan ọlọ́wọ́ rẹ́rù màkùlọ̀ ó ń bí dé àdúlọ̀ bí kò sí pé kò pé lọ́rọ̀ ọlọ́run kọ́ ọ̀rọ̀ nìlọ àní láwùjọ ibi kọ́ án màkùlọ̀ òkun ọmọ nǹkan ọlọ́gá ìlú máa sọ̀rọ̀ kí ló fa gbogbo wórówóró yẹn ẹni wọn bá yẹ wọn bí dáa náà sọ̀rọ̀ wọn. ó fi ẹ̀sọ́ bá ẹ̀kọ́ wíwá sẹ́ni pé láwùjọ ìbẹ̀rẹ̀ kọ́ á ní kàlà àmúlá. sọtì rẹ̀ ní ṣùgbọ́n lóhùn mi tí mo wí yìí tí mo fi ń ké kura ni àwọn ọlọ́run náà ni mo ti ń ká. wàlá kọ́ọ̀l. wàlá kọ́ọ̀l ìwọ̀n tí ń bẹ lọ́dọ̀ tí wọ́n ní wọn la kọ́ lẹ́fì ìdálẹ́kà ìdáná yẹjọ́ kò sọ̀rọ̀ kan níbi eléyìn lọ́dọ̀ tí a tó lẹ́tọ̀ ánẹ̀kú làwùkáwí ìdálẹ́mí ẹkùn lánàá fi hi ìmáàmù na àtàmù bí hi síwá torí kò sí aṣáájú kan tá a lè tẹ̀ lọ́rọ̀ rẹ̀ bíi tàfà àtàmúwáyì òfin ìfìfáyà tó wẹ̀lìmẹ́lì ó ti tó wa ó sì ti sin wa lọ́wọ́ níbi ìwíkúwìí mi ọ̀gbọ́n ìmáàmù lèmọ́mù tá a máa tẹ̀lé àwọn ní kí ni àwọn ní imam ahmed rahmatulahi alayhi wa rahmatulahi ọlọ́mùbá ní ká fóṣù kàníyà ọmọ sí kùránì ní gbólóhùn rẹ̀ tó ti rẹ̀ ní sí kùránì ní lábùzú kàbíyà kùránì kùránì ó ti rẹ̀ ní sí kùránì lábùzú kàbíyà kùránì kàlámù náà nítorí kọ́ bá dé lọ́wọ́ hàtà yẹ sùmáà kàlámù náà alukóòlù fìlísìmì àfọwọ́lì mùsàmá ọ̀rọ̀ nípa orúkọ ṣé ẹni tí wọ́n ń pè náà ni ẹni tá à ń pè náà ni ń jẹ́ ikọ̀ ni àmọ̀húwà gáyọ̀rọ̀ ni mùsàmá àbí àwa kàn ń pè ní ikọ̀ ni kì í sòun lónìí máa ma sọ pé kọ báyìí lọ yẹn ṣé wọn nẹ́ẹ̀sì ni àbí nǹkan mi ẹni ẹni máa fi bá wuyewuye lẹ́fà fún amọ̀ lọ́kọ́ olówó. في الاسم أهو المسمى أم غير المسمى àmọ́rọ̀ tó wáyé nípa orúkọ pé ahuwa musamma sẹ́ni tá a fi ń pè ní amọ̀rẹ́ ìwé musamma àbí kì í sẹ́ni tá a fi ń pè fa ìrìnà ọ̀hún. alhadisa tilẹ̀tì láàkàrà fi afọ́yọ́ tàbà nítorí pé rọ̀rọ̀ yìí wọ́n wà ní àwọn àgọ̀ èyí tó ṣẹlẹ̀ tí ò lórí pàkẹ́kàn tá a fọ́ lóko.

وحسب مريح من العلم به والقول فيه أن ينتهي إلى قول الله عز وجل أني أتكفى من يمين العلم من نومه به قلون تنصي والقول فيه أتكفى من يلات السلام قاري أن ينتهي إلى قول الله عز وجل بل كنت أنقص كل يوم كل سيدي أرى الله بابا ها أو بعد ذلك جل فناؤه الصادق آه. إن يرتبش ولو أن تصفت ستة صغيرك وهو قوله كلا رنا قل الله أو أو ادعوا الرحمن أيام أيام تدعوا فلا والأسماء الحسنى أنا قل ادعوا الله فوقك الله أو ادعوا الرحمن أبي كاي سكيني ولو أبعد كاي

àbáni àràfin sọlọ́run ní jẹ́bẹ́ àbá akẹ́wé nkankan fún àbíké sọ̀rọ̀ náà ní jẹ́bẹ́ sí ìwà sọ̀rọ̀ ní jẹ́bẹ́ ní ọ̀tá kàyọ̀ ọlọ́run náà ní jẹ́ àlá náà ní jẹ́ àràfin gbogbo orúkọ tá a fi ń pè òun ní jẹ́ sàlẹ̀sà ayọ̀gán kan àti mẹ́wàá àtọ́rọ́ bá dẹ̀dà sọ̀hánà tó ní ọmọdé ẹ̀ fàlẹ́ láyé lásìmọ́ àwọn ìṣẹ́sìnà sọ̀rọ̀ àṣọ àárọ̀ ayé àwọn èyí àwọn orúkọ tó da kì í ṣàwọn aláhùn fún un àwọn orúkọ tó da tìtọ́ ọlọ́run ní ṣe fàjẹ́ ọ̀hún bí ha ẹ fi orúkọ yẹn pé ó fi hàn pọ́lọ́run náà ni wọ́n ń pè ní gbogbo ikọ̀ yẹn ni ẹ̀rí kó sì wà nù hadith ànábi sọ̀lá àlùsọ̀lá ń pè inna lillahi mi'atan illa wahida isman àbí inna lillahi. تسع وتسعين اسما من أحصاها دخل الجنة ọlọ́run ọba ní orúkọ ọgọ́rùn-ún ó dì kan ẹni ọbẹ̀ sọ wọ́n tàn wá àlùjẹ̀mọ̀ ọ̀hà sórí ìgbẹ́mẹ́ ọmọ túnmẹ̀ ó dẹ̀ gbé ìtumọ̀ rẹ̀ sí gbèsè ayé rẹ̀ àwọn èyí tá a náà lè lò bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ níyàwó níbẹ̀ kọ́kọ́ wà sí fáwọn àríkáfìrí kan yọ lọ àṣàgbàdì yọ̀rọ̀ inú òyìn ọlọ́run àròyìn ẹ̀fẹ́ arahman ni arahim ni yàní àyìnà ìkọlùkù rahman fìhì ìwà akẹ́wò ní ìbẹ̀rẹ̀ ara jẹ́ ọ̀rọ̀ bá nìyẹn ti yé wọ́n há sórí ó tún á sínú hayat rẹ̀ gbogbo àwọn àhàdífù tó bá wá tó ka orúkọ yẹn ní allah arrahman arrahim alimaliku gbogbo ẹ̀ pátá àdéhùn sàáyìn fún un hadith tọ́lá láàfin àná ẹni pé ọlọ́run ní ninety nine orúkọ ẹni tó bá sọ ó ń tọ̀wọ́n wá lójú náà ṣùgbọ́n láti wá kà ní mímí méjì tó fi débi tó ń jaláàlú ààrẹ kà á dáhùn fún un oníbẹ̀ náà wọ́n ti ka àwọn sọ̀búrò àti rọ̀ṣídù síbẹ̀ àwọn arọ́bẹ́ abdulrasheed abdulsabo ìgbẹ́lẹ̀ ti gbọ́ pé ọlọ́run ní rasheed lòun nínú gbogbo àǹkọ́ àmì òsibí tọ́lọ́run ti pè àní rasheed sùnmù pé ààrẹ ní alihadi ti abdulhadi dípò bẹ́ẹ̀ lè adílé adílé hadi ọlọ́run dẹ̀ ní alihadi gbogbo àwọn ikọ̀ tó wà àlì àlò dípò bẹ́ẹ̀ tí wọ́n bá sọ ọkọ̀ àlìmọ́mù àlì lókun ẹ̀rọ nìkan ti ń sọ ọmọ ní Abdul A'la alhamdulillah náà àwọn súnà ti ń pè mí sí Abdul Ali àtẹni ti ń sọ ọmọ bẹ́ẹ̀ Abdul Muta'al ti ń sọ ọmọ bẹ́ẹ̀ bí wàá ṣe pé gbà gbogbo ẹ̀ padà yí padà ní ìṣìlá rí Abdul Muhaimin يعني جاء صمني عبد المتكبر طوال يعني عبد المميت كان ضيع يعني يوم على خوني ثم بعد يومين عبد الجبار آه، عبد الجبار عبد النافع عبد المحيي اه مو الدين مال هذا بقى الدين دين دين دين كان فين كي قوني مو في عدوني لا لا لا kọmọrúdín ṣàmùsùdín torí kíni ṣàmùsùdín kọmọ ìjìmùdín ìjọ ọ̀gbọ̀nà rárá. so nípa bẹ́ẹ̀ kìí sàrà ń hun orúkọ yẹn ninety nine ni kàkà àdéhùn yẹn pé ọlọ́run ní ninety nine names ẹni ọba dẹ̀ ha ń lọ́rọ́ bá tán ìwọ́n láti wá máa ka ní ọ̀pọ̀ òkè tí gbìyànjú ni tó ti fata ọ̀nà ọ̀rọ̀ báyìí ẹ̀ fi sọ nítorí kẹ́mi tó sì máa sọ pé òun lòun padà kọ̀rẹ́ẹ̀tì ni níbẹ̀ ikọ̀ ọlọ́run ju ninety nine lọ lọ́sẹ̀ ẹ̀ náà dúró àtàlù sọlá sọlá tó sọ tó fi bẹ́ lọ́hùn òun bẹ́ lọ́hùn bí kúlìs mi ń wà lẹ́ka بها نصر أو علمته أحدا من خلقك أو استأثرت به بعلم الغيب عندك هذه أنا متى أبي قد في كيرة أبو في منك أبو نتي في قام nínú wọn kọ̀ọ̀kan lọ́dọ̀ rẹ̀ wọn lè padà ń rí àwọn àlùmọ̀n so wọ́n á fi mẹ́lẹ́ lóbi lé pé ọkùnrin afa Yahya al-Hajuri so làwọn fi mú àwọn orúkọ yẹn wá nù kínní al-Mabadi Mufida ìyẹn ò rí kó lé ní hundred wọ́n gbé yìí e táwọn mú wá ètò pé àwọn sálàfù yẹn làwọn lò pẹ̀lú pé wọ́n fẹ̀rí sí wọ́n fẹ̀rí sí. òkè ìtumọ̀ pàrọ̀ ní kálọ̀ mi kọ̀ níwá o. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون àwọn tí wọ́n ń ṣe ìlhad wọn làwọn tí wọ́n lọ mí kọ mí wà tí wọn irú èyí tí bàbá ọlọ́rọ̀wájú ṣe ń jò mí ìgbìyànjú tó ní mistake nù mí. tí yẹn bá dẹ̀ wọ́n fún bàbá ká á ìyẹn ò kó tó bẹ́ẹ̀ ń tọ́jú abẹ́ fìgẹ́ẹ̀tì mùsùlùmí ẹ̀jú tó ní mistake nù mí ọba kìnní kan ọba ha ọba wíyọ̀wì kìnní kan ẹ̀sìn kẹ́sì lẹ́yìn kẹ́sì sẹ́lẹ̀ kan bá sọ àwọn ọ̀gá ah ọba wíyọ̀wì lọ́lọ́run ah ọlọ́run ò sí gbèjà kí ló fà gbọ́ wọ́n rìn wọ́n rìn yìí wíyọ̀wì bò wá ní gbọ́dọ̀ ti pè rẹ̀ ní wíyọ̀wì nígbà kàǹkà ọlọ́wọ́ gbọgbọrọ ọwọ́ gbò gbọgbọrọ olóhùn lọ́wọ́ wà ń ta ha kò pé kò sí gbọgbọrọ mẹ́ ọ̀tún ló tún wà mẹ́ pé gbogbo ọwọ́ rẹ̀ méjèèjì tún ní ọ̀tún ni sọ̀rọ̀ pé yàn tún yàtọ̀ àti dẹ́nìkan bá wà ní sìtì yẹn dẹ̀ tẹ̀ wá ní ọwọ́ méjì ọ̀tún ní gbogbo ẹ̀dẹ̀ wà àwọn èèyàn máa bìlà fún un. kẹ́sí wá ní pé ọlọ́run lọ́wọ́ àwọn náà lọ́wọ́ ọwọ́ lọ́wọ́ ọ̀jọ́ tí a yẹn torí méjèèjì lọ́tún. so nípa bẹ́ẹ̀ alẹ́ ilẹ̀ hádùn fìlà àsùmáà ọ̀rọ̀ yẹn ká wí kàtìkàtì ká wí orí kọlá ńlá ká wí ah, à ọ̀rọ̀ yẹn kọ́lọ́n lè jẹ́ kọ̀ bàǹtù báyìí. wọ́n yà àlẹ́mú. ìsítọ́wà ó sì gbọ́dọ̀ mọ̀ yìí pé ẹlẹ́dàá òun ni òun ló dọ́gba sórí àlàáṣì tó ní ṣe tẹ̀sílì tó yẹ ṣẹ́jú kútù. òun ni arahman àlàáṣì ìsítọ́wà ó ní ìsítọ́wìlà kí ni ìtumọ̀ rẹ̀ pé ọlọ́run ọ̀fà tó o ọfà tó ìjọba lọ́dọ̀ ta ni sígbà tí buhari ń bẹ lórí ẹ̀ tí babangida gbàǹjo ní ìṣètùmọ̀ rẹ̀ ní ọlọ́run ẹ̀ ṣe ní eighty five tó dàbí àlá níjọ́ ni ṣé ìtumọ̀ rẹ̀ ni ọfà hmm. tó buhari lẹ́hùn máa fi sọ̀rọ̀ àti yẹ̀sírí àgbákò ni wọ́n fi ṣe pé wọ́n fi hàn lè pèsè ẹni kútùbù ẹ̀kọ́ tó lè pé òun ni kò pé ní al-adib laka insafu fi tasmiyatika al-adib tọ́ba ti pè lẹ́lẹ́kọ̀ọ́ o ti parí ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́lára akọ ọkọ̀ tí ó pọ̀ tí ó kún gbogbo ojúwe àyà kan náà ní tú lọ yẹn ó kún ojúwe bíi mẹ́ta ẹ̀wọ̀n pé tó fi pé ìṣesí àwọn sálàmù sọ fún wa pé. النصوص الكثيرة الكلام القليل òun ni ìlú sí pé bí mistake bá wáyé lọ́dọ̀ àwọn sálàfì àní taqillu akhta'uhum mistake wọn máa kéré gan because gbogbo àwọn ibi tó rí yẹn ti lè mì òun ni bí wọ́n àwọn ọ̀rọ̀ báyìí tọ́rọ̀ bíi ti lọ́pọ̀ báyìí yóò jíwọ́ so ó lè jáde pé àwọn sẹ́ńtì kótó bàtà àwọn míì náà àwa ń sọ bẹ́ẹ̀ ni o wọ́n lè má ta àmọ́dá àwọn kìnnì wọ̀nyẹn ìtúgbà tọrọ yẹn ti pọ̀ yọ ká já sí bí àwọn wòrowòro yẹn ni. lahu ma fi samawati wa ma fil ard gbogbo ohun tí ń bẹ ń sẹ́nà àti ilẹ̀ ọlọ́run lónìí o. èdè sẹ́yìn làfà ibrahim fi ń ka wa man baynahuma wa ma baynahuma àti ohun tí ń bẹ láàrin sẹ́nà àti ilẹ̀ wa ma kọ́wọ́ èdè sẹ́yìn lélẹ̀ <laughs> ní azalá ìjàtọ̀ ìsẹ́yìn ọmọ táàtà sára àti wọn ti bẹ̀rẹ̀ ní síkiri o abẹ́ yẹ̀pẹ̀ eléyìí ní famani èdè sẹ́yìn gangan lélẹ̀ famani tẹ̀jẹ́ wàzàgà àlíká ẹni wọn bá kọjá gbogbo nǹkan tá à ń sọ yìí o kọ̀kọ́ di kọ̀ọ̀bá wàhásìrá ó ń tọ̀ wọn ti pàdánù ó ti ṣòfò wọ́dọ̀là ó ti sinà ẹ rí i pé àfa ti bínú tán wàhálà ká ó ti parẹ́. التحذير من تقويل أحد ما لم يقله ìsọnilára míntakùwìlì àhàdín láti máa lọ sọ pé nìkan wí nǹkan kan tí ó dẹ̀ wí afẹ́sọ̀yìn lára kò ní rò sí sí yàn kì í ṣèṣe títọ̀ dáa. فليبلغ الشاهد منكم sẹ́rí pé ìwọ̀n bá ń dáfà àríkú lè dẹ́ ìṣìkálù ẹ̀ ni wọ́n ra yanjú. wọ́n rí i pé tọ́ba ipá náà ti gòkè àgbà irú gbogbo àwọn nǹkan ń rí pátá tẹ̀tùbó náà hù ọ̀tẹ̀jà ló náà hù kùtùbà ìlú mùsítẹ́kìbà ẹ̀ka sọ ọ́ di tẹ́lá dùrọ́sù ẹ̀ jámì àyè afáfù nínú ohun tá a ṣe òun ní kíni ọ sọrí ìhùsùnà gbogbo àwọn nǹkan tá a mú wáyé pátá tẹ́ńsáfù ni ha ẹ sì mẹ́sìkò rẹ̀ ẹ sì gbé wá kẹkẹrẹ ó nà àlàyé àwọn asúmá òdìtẹ́rà ni ẹ̀yin náà máa fi kọ́ra lọ́jọ́ iwájú ìdá bá ti mú mùsùlùmí bẹ́ẹ̀ ló ti kọ́ ẹ̀ máa rí sáré ọ̀la sáré sáré ọ̀la sáré ọgọ́rọ̀ tí làwọn bá mi ìgbésí kó gbé wọn fọwọ́ fọ sọ irú bẹ́ẹ̀ ṣe jókòó yìí náà ni àwọn sódẹ́ǹtì jókòó wọ́n bá tún mọ àwọn fàmáìdì wa ẹ̀tọ́ wọ́n yẹn ti máa hàn ثم يأتون الشيخ ويقرؤون عليه ويسمع ويصحح ويصوتب ثم يفيدهم الإجازة وقد أدتنا طبعا صنفا من لوري أنسين أما أبي مو conclusion أقول فليبلغ الشاهد منكم أيها الناس من بعد منا فناء ẹni ọba wà ń bí inú yín kọ́ ya mú détí gbọ́ sẹ́yìn yẹn ń gbọ́ kó mú détí gbọ́ ẹni tó jìnà sí wa àwọn àwòkọ́rú bá fọdánà àbẹ́ni tó súnmọ́ wa náà kó jẹ́ ọgbọ́ pé ánàlẹ́dí o nùdínú láhà bíi fílẹ̀ àṣìyá ilẹ̀ ذكرناه وبيناه لكم على وصفنا onídàájú èyí tá a fi ń sẹ̀sìn ọlọ́run lọ́dọ̀ tiwa o táwa fi ń sin lọ́run àti gbogbo nǹkan tá à ń wí yà máa fi ń ṣèjọsìn yẹn tó ní. onírò àwọn ìmánì yìí ló fi pé àwọn àfáà pín wọ́n pín ìbáàdà ṣe ìbáàdà tó ń kọ̀lìbí yá tó. ẹ̀rí pé mo bá ń yanjú láti gbà ìjọsìn ọkàn ni ọkàn ni tọrọ kan àwọn ènìyàn lọ bàjẹ́ yóò jẹ́ wọn máa sọ̀sọ̀ kó sọ ẹ̀rí gbogbo ohun tá a kàlẹ̀ yìí ńlá wa fi ń sin lọ́hùn ẹ́n àfi ń sin lọ́hùn gbogbo ohun tá a dákọ̀ mọ́ ẹ̀ ẹ̀ dádájú ohun táwa fi ń sin lọ́hùn pẹ̀lú ẹ̀ ń bẹ nínú àṣìyá àwọn nǹkan tó tó pé tí zakari náà tá a mú wá sí ìrántí yẹn mọ́ bàyà náà kó òun ni ta ṣàlàyé fún yìí o àlẹ́ wọ́n sì iná lórí ìròyìn tá a mú wa. fọmọ́ ń rọ̀ wá anna ìlà fàdálíkà o ẹni ọbẹ̀ ìgbẹ̀gbẹ̀ àwọn àwọn tó yà sọ tó jẹ́ ọ́pọ́sìtì ohun tá à ń sọ látàárọ̀ yìí. àwọn ilẹ̀ iná ti wà o abẹ́ni ẹ̀dẹ̀ lọ fi ohun tó yàtọ̀ sílẹ̀ yìí ti wà. àwọn nàkàlànà kọ́bùlá ọ̀wé ìwọ̀bù abẹ́ni sì lọ mú ọ̀rọ̀ kan wá nípa wa tó yàtọ̀ sí ohun tá a sọ yìí àfààní fàáwà káàdì ìbọn ọ̀pàrọ̀ ló ń tọ̀ mọ́fẹ́rin aládàpàrọ̀ ni mọ́tàkàrọ̀sùn òpùrọ̀ náà ló ń pè ní tàkàrọ̀sùn mọ́ọ̀tẹ́rin olùkọjá ìlànà o yẹbu bisakilahi ẹ̀ ẹ̀ ń tọ̀ wọ́n padà pẹ̀lú bínú ọlọ́run ni o. وعليه غضب الله ابن الله جته ولعنته في دارين ابن الله جته ني اي يجد القيامه وحق على الله أن يريده المورد الذي ورد رسول الله صلى الله عليه وسلم رباءه ó ní àti pé òun tó sì tọ́ ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala máa mú ń tọ̀ òun wọ ibù wọ̀ èyí tó jíṣẹ́ ọlọ́run mú àwọn tó rà bá òun àwọn tí wọ́n fìyà jẹ bóyá dọ̀rọ́bà náà ni láti bí dọ̀rọ́bà ẹ̀já gbé bẹ́ẹ̀ tí wọ́n fìyà jà ní sọ́lá sọ́lá níbi tí ó kó wọn wọ̀ làwọn ẹni ní ọwọ́ tí wọ́n ní ọlọ́jì ọlọ́run وأن يحله المحل الذي أخبر نبي الله àti kọ́lọ́hún lẹ́tùmọ̀ amúsọ̀kalẹ̀ sáàyè tó ṣe pàǹdẹ́bí múro wa. أن الله يحل أمثاله على ما اختلف الله سبحانه وتعالى ممكن يوم يعني وبه على ما اخت... على ما أخبر لوري روت النبي صلى الله عليه وسلم صوت موافقة سو عدو بين دولا صديني ولا إن شاء الله كما تفاجئ لدى التحذير من تقويل أحد ما لم يقله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت تكفرك وأتوب إليك Alhamdulillah.